وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته الله بالله من الشيطان الرجيم وإن منهم لفريقين الكتاب لتحسبوه من الكتاب لتحسبوه من الكتاب وما هو من الكتاب ويقولون هو من عند الله ويقولون هو من عند الله وما وما هو من عند يقولوا على الله الكذب وهم يعلمون بمعنى التي من الرحم إلى سورة آل عمران فالله عليه nípa ọ̀kan nínú ètò gbòòrò nínú àwọn ọmọ tó burú nínú àwọn àyẹ̀wò ní àyẹ̀ làálẹ̀ lọ́wọ́. ìwà yìí onílẹ̀ wa yìí yí ọ̀rọ̀ náà tó lọ sọ̀kalẹ̀ pàdé. ìyípadà sí báwọn yìí tí o ti ṣe déédéé dọ́gba. ويدينهم برحمة eléyìí bí ẹsẹ̀ sí ètò burú jáde tí kò mìíràn láyàláyà èdè ọmọ ìṣe ọ̀rọ̀ wa èdè ìdí máa mú mi ṣe bẹ́ẹ̀ náà ṣe pé sábà bá ti kà kọ́ ọ̀lẹ́kọ̀ọ́ ìròyìn ọ̀dẹ̀ tí o sì ní ní ìjẹ́ láyé bí àbílọ́lá ọ̀kẹ́rẹ́ àti wọn ni wọ́n ti bẹ̀rẹ̀. Ọ̀sẹ̀ tí gbogbo ẹni tó bá wọ́n ní ìjẹ́ ní ọ̀la àgbẹ̀yà náà wọ́n ní láti rà dájú ibi ọlọ́run wa mọ́ pèsè ìṣòro àti kí gbogbo ń dá ìjẹ́ láyé bí ọ̀sẹ̀ tó fà wọ́n sọ̀rọ̀. Ìjẹ́ tó bá ní kẹ́kẹ́ àwọn olùgbọ́ lọ́wọ́ bá lọ ẹ̀ẹ́dì náà níbi yíyọ ọlọ́wọ́ bá wà ní. ìdílé ti fún wọn ní àǹfààní àti máa yíyọ ọlọ́wọ́ bá padà ní ìjọ náà. òun náà ní fún àwọn tíra tó ń sọ pàtó dájú àwòrán náà. ọlọ́wọ́ kò gbà lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ń ṣe lóko. wọn kò sì fẹ́ wọn ní kíra àti wọn sọ nígbà àwọn ẹni wọn máa sọ ní ìlú wọn fẹ́ sọ báwọn ti fẹ́ sọ eléyìí ló fún àwọn àgbàgbẹ́ láǹfààní àti ilé àwọn kíra àti ìgbà àtàlẹ́ àtàlẹ́ láyé tí o sì sí ilẹ̀ tí o sì sí ọmọ ìṣe lọ. Iye ọ̀rọ̀ lọ́wọ́ máa padà máa ń ṣe ìtòsí lónìí. Àwọn ìyàwó ní àwọn ìṣe ní wọn. O sì lè jẹ́ pé àwọn kan máa lọ ní. Ṣùgbọ́n nínú àwọn ọ̀dájú pé àwùjọ táwọn gbé ọ̀rá fún bẹ́ẹ̀ ẹ̀yìn mẹ́yìn lọ sí ìbàdàn ìwé tó àlọ́ ọ̀rọ̀ ọ̀dọ́ra ẹni ìdájọ́ ọ̀lẹ́ ilé ìka àwọn tó ti mú ilé ìlọ́wọ́ ilé ìwé ìlọ́ra ẹ̀rọ àti súra. wọn wọ aṣọ nígbò ní nílẹ̀ ìṣẹ́ mi. ayé obìnrin náà jọra ìfẹsẹ̀ àyàfẹ́ yìí nínú ìwà àyàfẹ́ wà lọ́dọ̀ tiẹ̀ eléyìí ayé kẹta nílógún nínú ìwà àyàfẹ́ gbogbo ìwà àyàfẹ́ gbélé ọ̀rọ̀ ìwà àyàfẹ́ gbogbo ọ̀dọ́ ara wọn tí nọ́mbà rẹ̀ bá wà kàwé lọ́wọ́ ẹ̀rọ pé kọ́ńtẹ́ǹtì náà nọ́mbà yìí omi ti ọ̀rọ̀ lọ́wọ́ ti fẹ́ mọ̀ bẹ́ẹ̀ kíkẹ́ ní wọ́n máa ń ṣiṣẹ́ nǹkan lọ́wọ́ kí wọ́n lọ́ọ́ máa ṣiṣẹ́ ní lọ́wọ́ kéde wọn á wà síra wọn kó o ìrọ̀lọ́ ọ̀rọ̀ lọ ẹ̀ ẹ́ tíri ọ̀rọ̀ èèyàn inú àkànṣe náà dáhùn àgbẹ̀ lórí ìdájọ́ ọ̀wọ́ àwọn gbogbo aláwọ̀ àkànṣe. kódà ẹni tó pọ̀ wí yọ ọ̀nà ọ̀rọ̀ bí àwọn àkànṣe síbẹ̀ tí ó máa bẹ̀rẹ̀ lọ́nà tó ń tẹ̀ nǹkan ọmọ kiri táwọn fi gbé ìṣẹ̀lẹ̀ jáde táwọn fi torí kí àwọn èèyàn máa ń láǹfààní àwọn àti tí ọ̀rọ̀ nígbè àwọn ọ̀tá gbogbo rẹ̀ pé ewu ẹ̀ wá pé wá pé báyìí. tó nítorí ti lé náà mi ṣe mọ́sábà ṣe mọ́sábà ṣe alhamdulilayi ṣe fẹ́ fẹ́ barakallahu fikum. náà ti gbé títí tó fi lò mí nígbà wí òye máa ń tẹ̀lé wọ́n ń ṣe àyípadà wọ́n ń tọwọ́ bọ́ sí ọlọ́ ṣùgbọ́n irú àyípadà tí wọ́n fún wa ń rò rẹ̀ wọ́n ń tẹ̀lé ọ̀sẹ̀ pẹ́rẹ́ lẹ́yìn ẹ̀dọ́ tó ṣẹlẹ̀. èyí tó wọn bá ní wọn lé ibi tó bá dé tẹ èyí tó tẹlé kọ o tó burú jáì tọ ọlọ́ni wọ́n ní nàmínú kọ̀ọ̀tàkàrí wáyé yẹlùmúnà ìdílẹ́tẹ̀ òkèkìtà dájúdájú àwọn kan bẹ nínú àwọn ìyàwó yìí tó fi pé yẹlùmúnà ìdílẹ́tẹ̀. ẹlẹ́dọ̀kọ̀ ẹ̀kúta wọn máa lo àwọn bàbá kàdé ọ̀ wọn máa ní àwọn wọn máa lọ. لتحسبوا من الكتاب تلك الباب لكم قسما لها وذات من الله ọ̀rọ̀ ọlọ́run náà máa fi kà á tó yí di èèyàn kà dáadáa ṣùgbọ́n tí tọ́ba ti tẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run tẹ́lẹ̀ ní ẹgbẹ́ kà ní ẹgbẹ́ ti kún wọ́n máa lọ àwọn òfin kún wọ́n yí ọ̀rọ̀ padà. tẹ̀sí màkútùmá ní ìlà máa ń láti fi ìfá ní wọ́sẹ̀ ìgbà ní wọ́ ní àti ìgbà láti tún ìgbà. wọ́n mọ̀ á lọ àwọn لتحسبوه من الكتاب وما سلسل على المحمود فأتيه قرر الله وما هو من الكتاب ìtàn lọ àwọn ìjáde yẹn kìí ṣe ọ̀rọ̀ lọ. ìtàn ti àwọn tí wọ́n ń lọ pè kìí sọ̀rọ̀ lọ. ويقولون هو من عند الله wọ́n sì máa pa lọ́sọ ike àtọ̀dọ̀ ọlọ́run ló wá bá wọn fífẹ́ káyọ̀ àti yí ọ̀rọ̀ ọ̀gbà wọn lu àwọn ẹ̀yìn lè kọ́rọ̀ lọ́nà wọn kà àmọ́ bá ọ̀gbà wọn kọ́ wọn kẹ́ owó àtọ̀dọ̀ ṣùgbọ́n náà wọ́n máa ń wọn wọ́n máa ṣùgbọ́n kìí sàtọ̀dọ̀ ọlọ́run ló ti wá ìjú wọn kúrò ọ̀sọ̀kọ́ wá látọ̀dọ̀ ọlọ́run ọ̀sọ̀dọ̀ ọlọ́run ọba wá wọ́yọ̀ kúrò náà ọ̀sọ̀ ìlúkẹ́rì lọ́wọ́ ìyá wọ́n ti pa wọn lọ́wọ́ tẹ̀lé tó máa mọ̀ mọ̀ pé wọ́n lọ pa wọn lọ. pété bá kúrò wọn lọ inú ọ̀dà. أعوذ بالله من الشيطان الرجيم báyìí ìlú jẹ́ ní àwọn ìyàwó ní ọmọ ìlú àwọn wọn máa ka díèsì àrọ̀rọ̀ lọ wọn máa fi lọ́rọ̀ lọ wọn máa sọ kékeré ọlọ́ọ̀nà èsì kékeré ọlọ́ọ̀nà wọn ń parọ́ mọ́lọ̀ nígbà táwọn náà ti mọ̀ kékeré àwọn ìrọ̀rọ̀ lọ́wọ́ pàápàá bí bá wo àwọn ayẹ láàrin tí ọlọ́mọ bá ẹlẹ́dẹ̀ àwọn ọtí àwọn nírọ́ níbi tí wọ́n ti sọ pé owó mi nà ìdí ìlẹ̀ ọlọ́ọ̀tì náà wọ́n lọ́wọ́ kiri wà máa owó mi nà ìdí ìlẹ̀ ètò ọlọ́ọ̀lọ́ ti nítorí pípé máa sáà mi nà ìdí ìlẹ̀ yìí. محفوظ gbogbo tó ti ọ̀dọ́ ọlọ́run la wá wá ló ń bẹ lábẹ́ ẹ̀sọ́ ṣùgbọ́n ètò ìtọ́jú ọlọ́run la wá ń bọ́ wọ́n lè tẹ̀sán lábẹ́ ẹ̀sọ́ ìrẹ̀ tó ti dé fún àwọn síra gbàngbàngbàngbà ìjọ náà bá ti kalẹ̀ náà ti ká nǹkan rẹ̀ lẹ̀ wọ́n wọ àwọn òbí máa ń ọba sọ wọn máa parọ́. wọ́n máa bọ̀ mí nàìjíríà kìí sọ̀dọ̀ náà bàbá tó ti wáyé wọn ni wọ́n pa á mọ́ lọ. àwọn ìlú nípa tẹ̀sí rẹ̀ wọ́n ní nǹkan tí àwọn ìyàwó ní sẹ́ńdì àtàrí ni wọ́n pè é. àtàrí lọ́nà nìkan jí ọ̀rọ̀ padà ọ̀rọ̀ tó wà ń bẹ náà ni ṣùgbọ́n àyípadà ní pípé àyípadà ní kíkà lọ́nà tí ó lè mú kí tuma lè yí padà àwọn àkọ́kọ́ lọ́ba ló ń sọ bẹ́ẹ̀. gẹ́gẹ́ bá ti ṣe rí apá kan nínú nàìjíríà ìṣọ́lọ̀ fún mi lè hó mi lè sinmi nínú àwọn tó ti máa fara jọ àwọn èkó nínú àwọn mùsùlùmí tó ti fáwọn náà wọ́n yí àkùrá nípadà. gẹ́gẹ́ bí àwọn jàmíyà àwọn mọ̀ọ́tẹ́là àwọn ẹni tó ṣe pé wọn kì í fi irin lẹ̀ kọ́lọ̀ ohun tó náà wọn bá fi irin lẹ̀ fúnra rẹ̀ àwọn ẹni yẹn wọn yí ọ̀rọ̀ àkùrán ìbàdàn lápẹjúwe ọlọ́ni wà kẹ́lẹ́ lọ́rùn Musa tẹ̀kìlìmá wà kẹ́lẹ́ lọ́rùn Musa tẹ̀kìlìmá. كلم فعل الماضي ومكاتب فاعل فاعل الله موسى مفعول به تسليما وجه مفعول مطلق مؤكد للفعل تالي سبن بيتور وكلم الله موسى تكليما ọlọ́run ní mọ ọlọ́run bá musa sọ̀rọ̀ ní ìbánisọ̀rọ̀ lódodo ọlọ́run ọba bá musa sọ̀rọ̀ ní ìbánisọ̀rọ̀ àwọn jàmbíyà ẹgbẹ́ bá ti ti tàbí fún ayẹyẹ tí wọ́n fara bẹ ẹ̀rọ ní. àwọn ní wọ́n ṣẹlẹ̀ mọ́lá ha Musa tẹ̀sílímà. ẹ̀sìn pé Musa ọba yìí lẹ́lẹ̀ o torí Musa kò lè gba bọ́mà kò sì lè gba bàtà dábì mọ́ fáìlì àti mọ́ kò sí ìdókòwò òun ní bó جاء موسى صحيح رأيت موسى مفعول به ولبي جاء خالد رأيت خالدا خالد ضمن خالدا نقصا أما موسى عيسى يحيى يوم ما يبقى fatha kẹsọ bọmà ẹrọ wọn ó máa ń jẹ bẹ àdájẹ mọkàdá pẹrẹ ọkẹlẹ mọmọ lọlọrọ bá wa sọ wọn jà sí ìyàwó ayé padà wọn ni wọn kẹlẹ mọmọ àhà múnsà tẹsílímà ike múnsà bọlọ sọ torí lọ́dọ̀ tí wọn lọ́dọ̀ dáhùn èyí sọ̀rọ̀ náà wọn dáhùn ìyàmíyàwó ọlọ́run tó dá wọn kì í sọ̀rọ̀ wọn á ní musa lọ sọ̀rọ̀ ọlọ́run sì ní èmi mọ̀ sọ̀rọ̀ èmi mọ̀ sọ̀rọ̀ tí mo bá musa sọ̀rọ̀ tòlẹ́ yẹn ètò wọn torí rẹ̀ ní kíni àtàrí èmi yẹn jẹ́ tàhárí fún tìlìláwà tàhárí fún tìlìmáàlá wà alákòókò yẹn wọ́n yí ọ̀rọ̀ padà wọ́n yí padà nínú kíké ó bí àyípadà nínú ìtumọ̀. bẹ́ẹ̀ náà àyípadà wà tó ti dénú ìtumọ̀ lásán lọ́wọ́ ọ̀wọ́ nu kíké gẹ́gẹ́ bí الرحمن على العرش استوى الرحمن أبو نكر على العرش استوى orí àgbà ọlá rẹ̀ ló ti dọ́gba lé lórí orí àgbà ọlá rẹ̀ ló ti dọ́gba lé lókè àwọn jàmíyà táwí àwọn muharifa àwọn ẹni ọrọ àmọ́ àwọn ẹni làwọn ṣe ń dá wa báyà ní náà ti wà ní. مثمرا على العرش الدولة إن تحريف في المعنى في بيع الرحمن أظنك على العرش الدولة أجاب ولا ربا أجاب ولا ربا آه، تعالوا بقى أمريكا ilé wọn pè ní tàrí akọ́kàn náà lọ́gbọ́n ní irú rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ nínú ti àwọn ẹ̀wọ́ yìí tàrí yìí yí ọ̀rọ̀ padà tọ́ tó bá yíyí padà náà yí padà lọ tí wọ́n ti bí ọ̀daràn tí wọ́n ti dẹ́ni ikú lásán ọlọ́run irú rẹ̀ náà máa ń tẹ̀lé púpọ̀ náà lọ́dọ̀ ẹni lè dà níyà nínú àwọn mùsùlùmí náà lónìí irú rẹ̀ tẹ̀lé púpọ̀ àmọ́ wọ́n yà wọ́n ọ̀nà wọ́n yà wọ́n ọ̀nà tàrí yíyí ọ̀rọ̀ náà padà à ń tẹ̀lé pọ̀ náà wọ́n láàyè tẹ̀bátì bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sọ pé àtúrọ̀ àwọn táàtì ni wọ́n ti tẹ̀ sí ju iná làwọn aṣọ àjò ìwọ̀n lè mọ́mù àti èyí wọ́n tètè kí fún gbàgbọ́n àyè. Èyí máa mú àmì náà ni wọ́n kẹ̀lé. Wọ́n yìí lè lọ bó bí àárẹ̀ ìfún wọn bọ́ọ̀lì. Níta kan lè fi àkíyèsí máa mú sí. Òun náà lè fi ńgbà tó ń bá bẹ́ dáhùn àmì oríṣiríṣi ni wọ́n máa dáhùn. Ẹlòmíràn ni àmì kò ní àmì ìdẹ̀rẹ̀ ẹ ò gbẹ́nu lánàá ó lọ pé àyè fún fún ètò ìpọ̀ máa bè mí ẹ̀mí ẹ̀mí àmọ́ kìí ṣe àmì torí àmì kìí ṣàdúrà àdúrà láti ṣe bẹ̀rẹ̀ àmì ẹlòmíràn ló ti múra sí kankan kan lójúmọ́ òtítí wọn bá gbé pàṣẹ àtẹnà ni á mí ìfúnma ohun rẹ ó wà lò kékeré ẹyin lẹ sí ìgbà correction oníṣẹ sọsọkùsọ tó àtìrí lè máa tún náà fáwọn máa mú àmọ́ àwọn lè máa mú àdá àwòrán-àwòrán ilé ìlú ìdí máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí máa ń gbà kúrò áyìn wọn èèpè ní kàrí wọn máa ń pè ní láhàn láhàn oná ìdáhùn kékeré oníkèékúkè bí ká máa gbé àyìnà kóòtù nínú àwọn ará ṣá lọ́wọ́ àmì ìwọ́n sọ pé àkàrà pẹ̀lú kọ̀jọ́ra wọn ẹ̀ lọ́wọ́ àmì wọ́n ní rún pẹ̀lú kọ̀jọ́ra wọn jọra wọn gbọ́ ata táwọn èèyàn ń jẹ́ ìbọ̀nà fún wọn tó náà lọ fà lóde kí táwọn ọmọ bá wọlé kí ó ọlọ́run ẹ̀kọ́ máa tà á náà wáyé táwọn bá wọlé kí ó ń gbà mí yàní wọ́n lè bẹ̀rẹ̀ ìtọ́jú kán kí wọ́n sáà máa kọ̀rẹ́ fi ọ̀nà fún àdáhà rẹ̀ tó eléyìí náà lọ fà sí ọ̀pọ̀lọpọ̀ fi ta lè kó kókò yìí kì tó ti fẹ́ náà tó yẹ pé ata lè kó jẹ tó èyí lé kí màkàrí kẹ̀ ṣòro kọjá lè dà yìí. tọ yàtọ̀ sílẹ̀ yẹn ẹ rí i pé tí ẹ máa ń gbé fáṣí àgùkù lè má mú lórí ké tàtà lẹ́ni tí ó pa á pọ̀lọ́ à torí láhà ọ̀rọ̀ láti ti sọ ní òní pé àní tó rọrùn kéèsì náà kúrò á nìyí kéèmù fàtì fàtì aláìsí ọ̀pọ̀lọpọ̀ ó ti fi kí ni ó ti fi ọ̀sán àbí ọ̀sán. so nítorí ti eléyìí báyìí láhàní ìṣẹ̀lẹ̀ gan lóṣù tí jẹ fáwọn ìmáàmù míì tí wọn bá wọ inú wípé wọn ń kí àwọn súra míì àbáwọn àyà mi lẹ́yìn bá dé láàyè yàní tí wọn bá ní wọn mọ kọrẹtì ẹlòmíì ìrún òsì tó. àti tí wọ́n ti wá kọ́ ju débi pẹ́lú mi ò jẹ́ ìrún lẹ̀ pé ká ńlọ dáadáa. subhanallah ṣe eléyìí irú ẹ̀yà rẹ̀ ni wọ́n báwọn ìyàwó mi tẹ̀lé. àmọ́ tí wọ́n àmọ́ àmọ́ tẹ̀lé. àwọn adájọ́ tí wọ́n ti níbi àti òǹkà náà ló ní lè jẹ́ kókò máàmá wọ́n kọ́ kọ́kọ́ kọ́ òwe ìtẹ̀lé màmá ẹlòmíì àbíjìtì ni kò kẹ́kọ̀ọ́ náà tẹ́lẹ̀ náà ilẹ̀ kan dá ló gba wá sí náà òjò lọ. gbogbo náà àwọn eléyìí tó bá jẹ́ iná fira wọn lè wọ́n rọra wọn láti kẹ́kọ̀ọ́ yọjà bọ̀ àmọ́ kò dáa o kò dáa o ẹni tí wọ́n lọ mọ̀ tí wọ́n fi ní ọyẹ kó ọ̀tá síwájú ọ̀hún àmọ̀ sẹ́nu kọ́ ẹ kéèyàn yìí àbí bẹ́ẹ̀ kọ́ ibi ẹni tí wọ́n lọ mọ̀ tó fi wà ń kó àtiwájú ọ̀mọ́ fẹ́ kí wọ́n lè ní àjọ yìí bá a ti hà yàn mọ́ kékeré yìí lè má dá lóru tẹ̀lé yìí fẹ́ kí wọ́n ra àpá pé wà wà wà náà wà lọ sí àmìkẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ tó irú àwọn yẹn la hawla wala quwwata illa billah oníwọ́lẹ̀ rà á lé oníwọ́lẹ̀ rà á ní kòtòrò àwọn kòtòrò tó lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún ànábì Muhammad sọlọ́lá àmà lùsẹ́lẹ̀ láàmú bá ó burú jẹ́ ẹlòmíì wọlé gbà sọ́mà tó kọ̀ lọ́wọ́ tó bá wù ọ́ àbí gbígbà tó àwọn ọ̀bẹ ìyẹn ní gbà pààyàn lọ. àlọ́ màgbára ní kò ń sẹ́ra rẹ̀ tó eléyẹn yóò fi hàn wáyé ní tí wọn náà yẹwò ti ṣe táìsì ti fi ń yé mi nínú àwọn àtìkè yìí nínú mi ti fi ń yé mi. tó o túmọ̀ sí pé àtìká múra o ọlọ tẹ́rí dánmà láti tó bá gbé sí àpáta tó bá gbé sí kẹ́tọ̀ nǹkan lè dàrú. أن الله بريء من المشركين ورسوله ولمنعوا من المشركين جار ومجرور أواني ورسوله تري معقوب على المجرور لا يكون إلا مجرورا كنت ما تدري بسارة أن تبقى كسرة كلا يكون أبقى كسرة كفرتا هي كثيرين kẹtùrọ lásán ọsọ ní kékeré torí ti sọ ni pé Ọlọ́run kò sí tọpù kan pẹ̀lú àwọn ọsẹgbọn kò sí tọpù kan pẹ̀lú anabi Muhammad sọlá àlùfẹ tẹnukọ yẹ kí ni ọkọ kọkọ yẹ kó tó dàgbà àbí ẹ̀kọ́ ọmọ mi wà wọn lè lè lè gbàgbọ́n lè fà ibi tí wọn ti lè tó jìnnà díẹ̀ sí wọn tó Ọlọ́run pé kẹmíkan tó wà nínú wọn mọ ìtọ́sẹ̀lẹ̀ yọ wà padà wálé tó tó bá tó àwọn olè wò tó lè ké yẹ gbogbo àwọn tó tẹ wà lẹ àwọn ọ̀dà lílu ẹ̀ lọ. yọkàn owó dáadáa làbí àwọn tó fẹ́ tó sì gbé láwa ní orí òkú tẹ̀síwá bá ìnà lórí jáde jáde kánáwé fa kánáwé lórí jáde ìwé ẹ̀rí ń kọ́ wọn sì ṣe dáadáa fa <laughs> ó lé lọ́dún wọn lòun ti ti ṣáàdà fún ọ ìnáni wọn ti ti ṣáàdà fún ọ gbà ó ti tẹ̀lé ti ké lọ́ba nínú ọmọ àdúgbò kan fún ẹ̀rọ ó dé ó dé ó dé sí àsìkò ó dé sásìkò àbí ó dé sásìkò ó dé sásìkò á lọ bá bẹ̀rẹ̀ tọ́ tó ti ha àwọn oníbi mẹ́ta àti wọn máa kọ́ ní ìlú nàìjíríà dúró ni wọn máa kọ́ tó ń fa àrùn kí o ti àlọ́ ọ̀rọ̀ lò dáadáa wọ́pọ̀ lọ sọ́ọ́nù sọ́ọ́nù sọ́ọ́nù. Ìjọba máa kọ́ lẹ́yìn mọ́tíláṣí. Ẹ̀sìn ọ̀gbẹ́ yẹn ọ̀mọ́. Ẹ máa fa owó mọ́ ọmọ tó bí o. Màá ní o. Láì pa pé màá ní ọmọ kankan. Tó ìlọ́ra mẹ́ta gidi gbọ́ ọ́n sájẹ́ lọ́mú yẹn ni. Àbá. Àbá tọ́lá ti dé rẹ̀ tẹ̀wọ́n ti kékeré nìkan bó nìkan lọ́wọ́ bá bẹ́ẹ̀ ní tí ó bọ̀ yọ máa dalé rú yọ máa dọ̀nà rú yọ máa dàbí kíláàsì rú gbogbo jọ́nà ọ̀sọ́ ní ọ̀rọ̀ sọ yọ máa ti tí ó ké kúké irun wọn fún àwọn kíláàsì wa gbogbo òdèdè fàájì alásán wọn máa torí délé Al-Qur'an ni ọ̀rọ̀ lọ a ti gbọ́dọ̀ ṣọ́ra káyọ̀ ọ̀rọ̀ lọ à torí láì máa ka ọ̀rọ̀ ọlọ́run ọba dáadáa ẹ̀rú ọ̀mà ka àwọn ẹni tó máa ń sìn lẹ́yìn ìmọ̀ ọmọ fi ká lọ tó àánú rẹ pọ̀ àmọ́ lè mọ́ rí ọ̀rọ̀ ìjọ kiri ìbọn yá mi rí yóò fi gbà. tẹ̀lé lẹ́kù ìdáhùn ìmọ̀mù ìmọ̀mù ti láti sẹ́nu kíkà ọ̀gbà lọ́nà òtòrí rẹ̀ báwọn yà wọ́n dídí wí. torí yàlùmúnà lọ pẹ̀lú síra lè ṣàkíyèsí omi àtijọ́ kéèyàn lè rú bí ara síra náà wọ́n máa kó omi àtijọ́ òṣèlú síra tó rọrùn bá sọ̀ kalẹ̀ wọ́n yẹ kó lọ́nà kó omi àìlèlá wọ́n mọ̀ tó bá tọ̀dọ̀ lọ́nà ti wá wọ́n máa kó omi àìlèlá kó tọ̀dọ̀ lọ́nà bá wá wọ́n yẹ kó lọ́nà àwọn ọmọ ìtẹ́bíbá wọ́n mọ̀ ní àlẹ́ mọ́. ṣùgbọ́n tó wọ ibi wọn kàn ní wọn mọ wọn mọ pé ara síra wọn àbí wọn mọ wọrọ níwọkúwọ èsì ọwọ máa ti rẹ torí rẹ ní ibùdó àti káàtì rahim allah nínú kẹsì rẹ wọn wọn ní ọ̀rọ̀ tí wọta ibùdó ọlẹsẹ tó sọ tó ń sàlàyé fún wa pé ọ̀rọ̀ lọsọlọsọ kalẹ yí padà àmọ́ táwọn ẹ̀wọ̀n yìí kàn ṣe ni pé sọ ma fẹ́ ka ọ̀rọ̀ ni wọ́n máa lọ àwọn sódà tuntun mọ́ kì í padà wọ́n á ní àwọn kékeré lọ́nà ṣe sọ́nù èsì tí wọ́n ṣe sọ́nù. so Ibrahim kasi wọ́n ní tó bá jẹ́ pé tí wọ́n á lè mọ̀ ẹ́ sẹ́ tó gbà lérò pẹ̀lú pé tàhárí lásán ni wọ́n ń ṣe ike wọn fẹ́ yí ara ti padà sára tó mi wọn wọn bá wọ wọsẹ wọsẹ rí ni tọba ní kí n tọgbà lérò nù kò rí bẹ́ẹ̀ o ẹ̀yin kan fúnra nítorí ẹ kò rí bẹ́ẹ̀ nítorí pé ìwé kan sọ pé èèyàn ti ń bẹ níbi ìbẹ̀lẹ̀ tó bẹ̀lẹ̀ èèyàn mẹ́wàá péré ìwé mi ti sọ pé pẹ̀lú mẹ́wàá ni pé eléyìí ara fi wọ́n ṣe padà tẹ̀wọ́n kékeré ara tó o ti di nǹkan mìíràn torí ẹ̀ ibùdó àbí hajj ó ní tó bá ń kíwèé tó wà lọ́wọ́ wọn ni wọ́n ń sọ ọ̀rọ̀ tó ń sàn kò rí bẹ́ẹ̀ gbẹ́dọ̀ wo mi ìdáwọ̀ wá rí ẹ̀ tó bá kíwèé sí ń bẹ lọ́dọ̀ wọn mẹ́tẹ̀ẹ̀mú láéláé kọ́lẹ̀ kúrò àwọn tó mẹ́tẹ̀ẹ̀mú tuntun tó bá kíwèé sí ń bẹ lọ́wọ́ wọn ni فدخل التبديل والتحريف والزيادة والنقص èyí tí ń bẹ lọ́dọ̀ wọn wọ́n ti fi ọ̀rọ̀ míì wọ́n ti fi dàrọ̀ ọ̀rọ̀ mi àìmọye ọ̀rọ̀ tí wọ́n mú kó ń bẹ̀ náà tó kọ̀ báwọn láàmú wọ́n fi mí dípò rẹ̀ àtàrí wọ́n yí ara fi omi padà ó túmọ̀ sí nǹkan mi wọ́n ziyada wọ́n fi kún nǹkan mi wọ́n ná wọ́n yọ mí dànù lómi gbogbo ẹ̀ lọ́wọ́ àmì ìlú àlọ́ lórí ẹ̀ náà ló ti jẹ́ pé wọ́n sọ pé new edition alukurani wọ́n ní old edition sọ́wọ́ sẹ́gbẹ́ gbogbo alukurani one edition náà kò bá ṣe ìtàn ti tẹ̀ láti ẹgbẹ̀rún ọdún sẹ́yìn àti kí wọ́n tẹ̀ lẹ́yìn ẹgbẹ̀rún ọdún lónìí gbogbo ẹ̀ single edition náà ṣùgbọ́n tí wọ́n wọ́n náà lórí àtẹ̀kọ̀ ra wò bí mẹ́jọ̀mú lálẹ́ kan papọ̀ mọ́ tuntun náà bí mẹ́jọ̀mú lálẹ́ kan dàtẹ̀ bí mẹ́jọ̀mú tuntun tí wọ́n ti dàtẹ̀ kọ́ máa ti òkè àwọn òyìnbó wọ́n sọ pé King James edition kìnnìkan Macmillan edition kìnnìkan the most authentic edition the price edition abẹ́rẹ́ gbọ́dọ̀ tó gbogbo ẹ̀ oríṣiríṣi wọ́ra méjì mẹ́ta kọ́ wa mọ̀ owó síra tọ́mọ gbé wò síra rẹ̀ kọ́mọ wa wò pé a èyí wọn lọ ṣẹlẹ̀ ń dé ní kọ́lọ́ ṣẹlẹ̀ níbi rírà kí ló ń dé ní sùúrù rírà rí ní àwọn eléyìí òde rẹ̀ abẹ́rẹ́ gbọ́dọ̀ tó ẹ̀ kó wọn jọra wọn àbí wọn jọra wọn fún ọjọra ẹẹrí àfikún ẹẹrí àdínkù ẹẹrí àyọkúrò ẹẹrí rí àyípadà gbogbo ẹ lọ́wọ́ àti òwe tó wà lọ́dọ̀ wọn. yàtí lánàá lọ́wọ́ lórí fifty thousand euros in the bible wọn ò tún ti wo old testament rà sẹ́wọ̀n báyìí wọn ò tún kí lọ lẹ́gbẹ̀ẹ́ old testament wọn ò sì dé nígbà yìí lọ sí ìdá kan nínú mẹ́ta tiẹ̀ wọ́n wá nínú kékeré tó kéré bó ti máa wọ̀ àwọn eré àtìsí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó ti jẹ́ undisputed tẹ́gbà ní orílẹ̀ yìí náà ti sìn wò ọwọ́ ajé ẹ̀yọ kọ̀ọ̀kan jẹ́ fifty thousand láàrin tàbá fẹ́ wo ní ńlá ńkọ́ ẹ̀fọ́ ìbùkátà múra pàtàkì nítorí ti eléyìí gbogbo àyípadà ti wọnú ẹ̀ nínú àbí hàǹsì fún ṣẹ̀ṣẹ̀ wọn ni wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti tẹ́ ẹ láwò ó ẹ wo ètò ìgbésí lárúbá alásán wọn láwọn láǹfààní àti ka ilé àwọn náà ní ilé ìdá ọkọ bíbélì ìdá ọkọ nídìí lába wa torí gbogbo ìtumọ̀ wọn túmọ̀ rẹ̀ náà jẹ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n túmọ̀ rẹ̀ fún Yorùbá àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni wọ́n túmọ̀ rẹ̀ fún Láwùsá àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ wọ́n ti fi ti Ìgbò náà wọ́n túmọ̀ rẹ̀ sí French wọ́n túmọ̀ rẹ̀ sí English wọ́n túmọ̀ rẹ̀ sí Dutch wọ́n túmọ̀ rẹ̀ sí gbogbo àwọn ìgbésí ayé so àmọ́ òrìṣìnà làwọn àmọ̀ tó wà sẹ́ni ó yẹ kí wọ́n kọ́ ìgbìmọ̀ sábàlá rẹ̀ kí wọ́n kọ́ ìgbìmọ̀ sábàlá rẹ̀ sábà máa wọ àtìsí àwọn translators lórí òfin ẹ̀ ti gbé lè méjì jù láyé kí wọ́n kọ́ ìgbéwé kan láti dèjà sédè kan àbí kí wọ́n kọ́ máa pẹ́ torí bomi tí ó ṣe ṣe kọ́ jẹ́ pé gbọ́dí àti wọ́n gbà lérò. gbogbo tíṣẹ́ náà lè lè má fi jùmọ̀ wẹ́ẹ̀ tán tán wá òkè mọ́ torí ẹsẹ ẹ̀kọ́ méjèèjì kìtọ ìdá àtúntò máa yẹ òun torí ẹ̀yin lè gbédè jù wá lọ ẹ má máa fún pàtà sẹmi òtún bẹ́ẹ̀ ẹsẹ wọn ka yorùbá fúlà ẹlòlúwa sọ pé ẹlòlúwa ti sọ yorùbá olóyìnbó náà gbé in àbí in chapter five verse twelve the Lord said the Lord said the Lord lọ àbí òwò ni lọ́ọ̀dù sọ̀kalẹ̀ pẹ̀lú lórí kò sí wàwà kò sí àmọ́ ìgbésí ló gbé wá bẹ́ẹ̀ èyí táwọn súnmọ́ sí ń bẹ́ẹ̀ lù wọn ló gbé wá tó yé àti tètè náà wá tẹ̀tẹ̀ ìjẹ́ ìgbàjẹ́ ìgbà tí Islam dé wá bá wa wọ́n wá láti lẹ̀ lágbáwá níbi táwọn ìṣọ̀lá àti láti jáde ṣé a rí òríjìnà àbá àríjì òríjìnà ṣàkùrọ̀ àná àbá àríjì àárín àbíńdàlà ọ̀dájú àbí ọ̀dájú. tó yàtọ̀ sáà kúrò àdìgbà sunna anabi sallallahu alaihi wa sallam gbogbo original ìgbẹ́ lọ́dọ̀ àdójú ọ̀dọ̀ wa. tó gbogbo ẹ̀ tẹ́lẹ̀ ti lọ́mọ àwọn jù tẹ̀lé náà lẹ́tẹ̀ bá sọ pé àwọn bá sọ pé kí kan tó bẹ́ẹ̀ náà bí kò má ti fi lọ. pé iye wà sẹ́yìn pé yorùbá lẹ̀ ń sọ kọ́lá lè sọ pé kí ní kan yorùbá lọ sọ àti ìpìlẹ̀kọ mú aláwọ̀ àti ọ̀fẹ́ ọ̀làjà láàrin àbí ọ̀gbọ́n ní èyí kan kú agbélé ìtura wa wá ìlà nǹkan sọ àgbègbè ní ìtúwọ̀ pé sẹ́wọ̀n kó ló tètè rí báyìí yóò rí bá ti sẹ́yìn pé náà pé tí wọ́n sọ ọmọ ìgbà tó ti lórí ìyẹ́dẹ́ tí wọ́n kọ́ ọ̀tún síbi. a ti sinmi to unlike ìgbà tá a bá wá ẹni tá a bá ní ìtumọ̀ náà sálọ̀rọ̀ ọlọ́ọ̀ ó ní ìtumọ̀ ó iná ìlàyé ti gba kálukú láti ṣàfikún láti ṣàdínkù láti ṣàyọkúrò láti ṣàyípadà nítorí pé kò sórí ìsinà àní ìsìn ìgbà tí wọn bá wọn ti túmọ̀ wọn ti túmọ̀ àlàyé Al-Qur'an sáwọn èdè oríṣiríṣi àwọn kan náà tó wá sí náà fẹ́ ṣàtúnṣe àwọn àlàyé ìtumọ̀ torí pé àwọn gbọ́ fáwọn àti tí wà ní àwọn ìtumọ̀ tó wá sí o títí káwọn ẹgbẹ́ ti ń bẹnu àkùránì àwọn àtúmọ̀ tí wọ́n ti sí yorùbá àwọn àtúmọ̀ tí wọ́n ti sí haúsá àwọn àtúmọ̀ tí wọ́n ti sí english àwọn àtúmọ̀ tí wọ́n ti sí french àwọn àtúmọ̀ gbogbo ilé wọn fẹ́ ṣàtúnṣe lóyún nǹkan bàbá ara ni ọyẹ àlọ yẹ ọyẹ yẹ pé ẹ wọn gbèdè dùrà wọn lọ àdókọ wọn mọ ọkọ dùrà wọn lọ àdókọ wọn ṣàtúnṣe èyí náà tún ṣe náà ẹlòmíì náà kó kọ́ àwọn ẹgbẹ́ yẹn gbogbo àwọn tó tó sọ yorùbá yẹn làwọn ọmọ òbí gbé tòṣùpá alukurani òun sì dúró bí àpáta ńlá tó sẹ pé ẹnì kan ò lè kó lè kéèké subhanallah tó ilé yìí ló fi hàn pé nẹ́ẹ̀mà tó kókòrò ìlà alukurani tó máa fún wa yìí wọ́n ní bẹ́ẹ̀ bá wò ó sọ́kùn ìdílé lárúbáwá lọ bí bẹ́ẹ̀ ẹ rà fi fún ẹbí yẹn àyọkúrò ẹbí yẹn ìsọkúsọ ojú ló kẹtẹkẹtẹ títí pé ìdílé ẹ̀ kò sí ìtòjò náà wọn làwọn àgbọ yìí tó forí sápá tó kún náà tó ti pé ǹjẹ́ ẹni tó ń kọ̀ wí yìí náà nìkan pọ̀ wọn ni kódà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kẹta pọ̀ sínú ọ̀gá yẹn kódà bẹ́ẹ̀ tó gbogbo ẹ̀ báyìí pé gbogbo ẹ̀ irọ́ lásán tàbí ẹ̀mí ni ọ̀pọ̀ ìgbìmọ̀ àgbà ló ń bá wa sọ̀rọ̀ sí ìgbìmọ̀ àgbà yẹn ní àmọ́ òkú bá tó kí ọlọ́run ìtọ́jọ́ pọ̀ lọ́wọ́ bá wa kò sí tàbí ìṣẹ̀lẹ̀ ilé ìgbẹ́ lábẹ́ ẹ̀sọ́ àbí ìtọ́ àlọ́ sẹ́ni tí ń sọ wà wá àbí tani ọ̀nà sọ̀rọ̀ bí ìgbà tó kù lọ ọlọ́run bá wa yẹ kí ní ìgbésọ̀ pọ̀ torí de ilé ẹ̀rí nǹkan mẹ́rin wọ́n wá ní ẹnìtorí de ilé ọkọ alẹ́ ńláńlá títí kọ́ ọmọ gbà wẹ̀ wọ́n rí ran rí ọ pé ẹ̀rọ kọ́ àwọn mùsùlùmí mi náà wà lọ ẹ̀ especially àwọn ẹkún yẹn ẹni wọ́n fóònù ńlá ti lé pékin iná mi ò lò lálàáfíà wọ́n á gbé lọ lọ́dọ̀ àwọn pásítọ̀ mùsùlùmí sì ló wọ́n wọ́n á ní kọ́ ọmọ kàtàmù mùsùlùmí ní ọmọ kàtàmù tó kọ́ ọmọ orí kẹfà kẹjọ àwọn òbí lẹ́yìn ní ẹ̀ṣẹ̀ tán lórí ẹ̀jẹ̀ sá kí ni mo lè ṣe sí kí ni mo lè ṣe sí ọwọ́ ọ̀gá tó kán sẹ́yìn tó tẹ̀lé ti béèrè à tètè mùsùlùmí ni wọ́n kí lọ́ọ́ fẹ́ẹ́ fi ṣe ẹ̀sìn kankan ò ní ti òkí ni ó ti ọ́ sẹ́yìn bá parọ́ sí dáadáa ní máa sẹ́yìn nígbà tó ti lẹ́kọ̀ọ́ mọ́ kankan bàjẹ́ kí ni ń bọ̀ lẹ́nu títí kọ́ lọ́ọ́ lò ní sọ lọ́ọ́ kí kò sí lẹ́yìn mẹsẹ mọ fún àwọn ọpẹ sí i káfíńláni kí ẹ máa ń lálàá tó bá ń lálàá kú sí yàn kí ẹ máa sọ fún un ẹ kí èyí sọ fún un títí ẹ bá fi sọ fún pé ilé ẹ sọ yọ tẹ́lẹ̀ táwọn kan ọ̀rọ̀ náà àmọ́ tẹ bá lálàá dáadáa sí yàn túnú àmì ìṣòwò àìsílẹ̀ ó lè sọ tẹ bá lálàá dáadáa ẹ fẹ́ni tẹ fẹ́ràn nínú àwọn èèyàn ẹ pẹ̀lú gbọ́lọ́ dáadáa yọ ọ̀sẹ̀. àmì tó bá sàlà burú lẹ lá ẹ bá wọlé sọ fẹ́ni kankan kò ní ìdí àrọ́ àlá kankan nítorí tẹ́ bá ti lè sọ fún yín yọ ọ̀sẹ̀. sàmá ìgbàdé bá ti sọ fẹ́ni kankan tẹ̀ ń bẹ ibi kọ́ làwọn méjì kẹ́ ẹ láburú ẹ̀yìn láburú. tó nítorí tẹ́lẹ̀ ọ̀dà ti pé wọn bẹ nínú wọn àwọn tí ń yí ọ̀rọ̀ Ọlọ́run bá padà kódà tí wọn ti fi gbókun báyìí àwọn tí ń yí padà àwọn àgbà ni wọn nínú àwọn ìjọ rẹ̀ pípé àwọn tí wọn pé lọpọlọ tẹbi wípé àwọn ọmọ tó ti lè yí ọ̀rọ̀ padà láì mọ káwọn tó dọ̀tí lọpọlọ torí bí eléyìí wọn á ní tí wọn yí padà lọ́pọ̀lọpọ̀ jù tó náà ní gbogbo tó bá ti jẹ má nàbẹ Muhammad sallallahu alaihi wasallam wọn fẹ́ kẹ́nìkan kan náà parí wọn fẹ́ kẹ́nìkan kan náà parí oṣù wọn tó akọjá gbogbo lẹ́gbẹ̀ẹ́ òfin kan nígbà kan ló wá ti kó òkú lè kan wọn yí padà ní òbí ilé torí lè lé ìgbà yẹn fáwọn ìpínlẹ̀ mi. قلني ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن ولكن ربانيين بما كنتم تعلمون الكتاب بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ولا يأمركم أن تتخذوا الملائكة والناس النبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون ọlọ́run bá wa nínú ayé méjèèjì yìí ẹlẹ́ẹ̀kọ́ kàdé ní ọgọ́rin àti ti ọgọ́rin ìrìnàjò ọ̀tọ̀ àrẹ̀ wáyé. lọ́dún sàlàyé fún wa nípa bó ti ti jẹ́ pé gbogbo àwọn ànábì ọlọ́run àwọn òṣìṣẹ́ rẹ̀ nǹkan kan kan ṣoṣo náà ní gbogbo wọn fi àwọn èèyàn lọ síbi rẹ̀ ẹ máa jọ́sìn fọlọ́ lónìí kan ẹ sì má tẹ̀sí nǹkan kan sọ òun sí ní mẹ́rin. òsì ànábì kan tó pe àwọn èèyàn lọ síbi fún ọjọ́ sí fún ìyàtọ̀ sọ́lọ́ kò sí ànábì kan tó pera rẹ̀ ní ilé ọ̀jẹ̀ fáwọn èèyàn ìdí nìyí tó fi jẹ́ pé ànábì Muhammad sallallahu alaihi wa sallam wọ́n sọ pé nahnu ma'shara al-anbiya'i abna'u 'illat àwọn àwọn ànábì ọlọ́ adàgẹ́gẹ́ bíi ọmọ orogún yìí tí bàbá wa jọ tí màmá wa tọ̀tọ̀tọ̀ ẹ̀sìn kan náà ni gbogbo wọn mú wa nípìnlẹ̀ tí ẹ̀sìn ọlọ́run ló ní kan ẹ̀ gbọ́dọ̀ fi nǹkan kan sọ̀rọ̀ ogún pẹ̀lú rẹ̀ nínú ẹ̀sìn bó tilẹ̀ jẹ́ pé ọ̀nà dáhà gbàtẹ̀sìn láti ara ṣẹ̀ríà kan ó yàtọ̀ sí ìtọ́wá nínú ṣẹ̀ríà mi lẹ́kọ̀ọ́ lè jẹ́ àyìnà mí ní oníkalùkùn yìí la fún ìṣẹ̀lẹ̀ àjẹ àti ìlànà tí wọ́n máa tọ̀ lọ́tọ̀. ṣùgbọ́n gbogbo wọn wọn lọ kọ̀ọ̀bà ẹ̀sìn náà fi kó lè ó lo sọ̀rọ̀ sódà ẹni àgbọ̀dọ̀ lo lọ́ọ̀bà wọ́ọ̀dẹ sẹ́ni ní pààbò. àwọn olùmọ́ni ìdúkà tó nà fi fáyà ìkàlẹ̀ gẹ́gẹ́ muhammed bin ha wàhíbù síyà bẹ́ẹ̀ ti sọ nínú ìdíra wọn. wọ́n nígbà tí àwọn aṣojú àwọn ará nàìjíríà tí wọ́n bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam láti fi fàǹfà nípa pàápàá nàbí Ìsá alayhi salam lánàá bí ti sìn wọ́n lọ sí ilé ẹ̀sìn Islam ẹ̀jẹ̀ gba Islam kẹ́lẹ́ la ẹ̀sìn mi sara yín jẹ kẹ́lẹ́ ríran wọ́n wá sí ànábì sallallahu alaihi wasallam lérè pé àtúrí ìdòyà Muhammad an ṣé tí wọ́n mọ́ mọ́tò fẹ́ẹ́ ká máa sìn ọ́. كما تعبد النصارى عيسى بن مريم إلى نصارى تجسي النبي صلى الله عليه وسلم كما كما سوانا تقول كم انت كم كنت عليه لو كان إذا ما بيتني أقرأ سنجس أقول لك ونجي عام so àwọn wọn lérò pé Islam ó lè jẹ́ ti dáhùn ṣe ní wọ́n pè ní nàfàríyà nàfàríyà wọn ní tó ń fi ká máa ti wọ náà ní ẹ máa lọ sọ́ra tuntun ti jésù. tọ́ wọn lẹ́nìkan nínú wọn nínú àwọn ará nàìjíríàmù yìí wọn lórúkọ rẹ̀ anájẹ́ ọ̀rọ̀ nígbà tí gbogbo àwọn jọ̀mọ́ yẹn sọ bẹ́ẹ̀ òun náà wàá gbà lẹ́nu wọn. قل أوذاك تريد منا يا محمد وإليه تدعونه ṣe tí wọn fún ẹyin lọ ń tẹ lọ́dọ̀ wa ló ti ṣe wa lọ síbi rẹ nígbà àwọn ọmọdé ti fọ gẹ́gẹ́ bí àwọn nàgbára àwọn ti ṣe ń jọsìn ìfúta ni dé. báyìí ọkọ lọsọlọ lọọdì sọlọ lọọhùn àlejò àti sílẹ̀ òṣìṣẹ́ ọlọsẹ àtàlọ ọlọpàá máa bá bá sọ pé mẹ́ẹ̀ẹ́dọ́lọ́ọ̀hìn ẹnì àbúdá bẹ́yẹ̀rọ̀ lọ́ọ̀. أو أن نأمر بعبادة غير الله آه أتسجي الله níbi káwọ jẹni tí ọmọ jẹsùn fún kàmí ìfẹyà fẹsọlọ àtàjì Ọlọ́run níbi káwọ jẹni tí ọ̀pọ̀ ẹnìkan láti ẹsẹ fún màá sin kàmí ìfẹyà fẹsọlọ bẹ́ẹ̀ làbẹbẹ Muhammad sọlọlọ àríwá àríwá sẹlẹ sọ. máa bí dáadé kẹfẹ ẹfẹ kì í ti sẹ wíìlì lọlọrun fi rán mi. ọlọ́run ọ̀nà mi pé kí n pè yín lọ síbi kẹ́ ẹ máa sìn mí àbí kẹ́ ẹ máa sìn yẹn kan wàlẹ́ abẹ́dáríkà amọ̀rọ́nì ọlọ́run ti pa mí láti pẹ̀lú léyìn pé kí n máa pa àwọn èèyàn lọ síbi kí wọ́n máa sìn mí. báyìí ọlọ́run sọ ayà rẹ̀ kalẹ̀ máa fẹ́ ànàbí bẹ́sẹ̀ rẹ̀ ẹ̀yìn tí ọ̀pọ̀lọpọ̀ kìtẹ́ àbẹ̀wò ìṣọ̀kùnmọ̀ ọ̀nà òwúwa tó mẹ́ẹ̀kú torí di eléyìí ọlọ́wọ́n bá ní mẹ́kẹ́lẹ́ ní lẹ́sẹ̀rí ayọ́ fi ọ̀hún gíga. àníkò sọ sí èèyàn kan kò tó sẹ́ni kankan nínú àwọn ọmọ nìyàn wípé lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti fún ní síra ọ̀kan nínú àwọn síra tó sọ̀kalẹ̀ sílé ayé báwọn èèyàn kó máa jẹ́ nǹkan àmàlà fún wa kọ̀tọ́ bẹ́ẹ̀ nìkan dáa fún olùkíra bẹ́ẹ̀ wà lọ́sọ̀kùnmá dáa tó ṣe láṣíwájú báwọn èèyàn kó máa dólùdarí wọn kó máa ṣe ìpínyà láàrin oníjà pẹ̀lú ìdájọ́ ọlọ́wọ́n bá ètò ọlọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún wọn nù owó wájà lẹ́yìn tá a tún ti fún ní jíjá nẹ́bì kọ̀tọ́ bẹ́ẹ̀ ni tá a bá fún ní gbogbo àwọn àdẹ́rẹ́ àwọn yìí nítorí ikọ́ àbá gbóǹga torí ikọ́ àbá tún lẹ́ni ẹ̀sà láàrin àwọn ẹrú wa kọ̀tọ́ ẹ̀yìn kú lẹ́ni nẹ́ẹ̀sì ibi kọ́ mọ́ wa sọ fún àwọn èèyàn kọ̀tọ́ ibi kọ́ mọ́ sọ fún àwọn èèyàn kúnú ìbáraẹ̀ lè lè dùn nílá ayé ẹ̀rọ̀gbọ̀dún kọ̀tọ́ kọ́ mọ́ wa sọ fún àwọn èèyàn kẹ́kẹ́ náà ní àlọ́ ọlọ́run wa lọ́wọ́ náà olóṣì fún wọn ní tóbi ṣàtúlọ fún wa àlọ́ ní kọ̀tọ́ sànàbì kan kọ̀tọ́ sóbì sẹ́kàn tá a fún síra tá a fún dájọ́ dàtí lánàá ní kọ̀tọ́ sí pípé lẹ́yìn dàtí wá fún gbogbo àtúlọ yìí kọ́mọ wa sọ fún àwọn èèyàn pé mi kẹ́ ẹ máa sìn yàtọ̀ sọ́lọ̀ abẹ́mi kẹ́ ẹ máa sìn mí náà pẹ̀ lọ́lọ̀ kọ̀tọ́ ó túmọ̀ sí pé ẹnì kan ò sì dáwọ́ ẹrú yìí àlẹ́bìnrin tó fi mi kan sọ fún tẹ́lá sì máa ti tọ́ wà fún wa kò sì síbi dáná bíi sáà ní ìlú kẹ́ ẹ máa sìn ẹ̀kọ́ náà lẹ̀ tẹ́lá níbẹ̀ fún wa bẹ́ẹ̀ náà nàbí Musa bẹ́ẹ̀ náà nàbí buhari bẹ́ẹ̀ náà nàbí Yunus bẹ́ẹ̀ náà nàbí Yusuf bẹ́ẹ̀ náà nàbí Nuha àríyìn sọ̀rọ̀ àti òṣèlè gbogbo àwọn nàbí ọlọ́run báyẹn kò sí ẹ̀ kan nù wọn tó sọ ẹgbẹ́ máa sìn ní àkọsọ ìjẹ́ láti pèpè lọ síbi káwọn èèyàn máa jọ́sìn fún ọ. ìjọ wa tọ́ sẹ́lòmíì tí òbí ẹ̀ tó fún ẹsẹ̀ bàtà wọn bí ẹ̀ púpọ̀ tọ́ sáwọn ní báyìí àwòlà pọ̀ tọ́ sáwọn àwọn gangan yóò fẹ́ wàá tọ́ síbi rárá kò tọ́ rárá sànàbí ọlọ kò tọ́ sẹ́ni tí òbí sànàbí ọlọ rárá ṣùgbọ́n nǹkan ìyàlẹ́nu ni lónìí o tí wọ́n ń sin àwọn àtẹ́lẹ́ ọlọ́ wọ́n ń sin àwọn òṣìṣẹ́ ọlọ́run tàbí ìrísọ ọmọ mọ́lẹ́mù ìdìnnà sí wa àti gbọ́ lóyún àtúngbọ́ lọ́lọ́ tọ́nà jésù olúwa wọn gbàdúrà jésù ikú kọ́ gbàdúrà ẹgbọ́n nǹkan mẹ́ olúwa làwọn ni àwọn òbí lẹ́yìn ẹ̀ṣẹ̀ pọ̀nrọ̀ òtítì wọn lọ sí ìdígbé fún òsì wọn àwọn náà lọ́kàn ìyá tí wọ́n yà tí wọ́n lò làwọn ọmọ rẹ̀ tọ́ ǹjẹ́ tí ọba tó káwọn ànábì ọlọ́run tó wá tó sí lómi nìkan nínú àwọn lómi ní gbọgbẹgbẹ ọdún tí mi wá sí lọ́n lé àwọn òsì yẹn ká sí lọ́n mọ́ ẹ̀yìn ẹ̀rọ ẹ̀sìn wá ní. jẹ́nìkẹ́ni wá lórí orí rẹ̀ dá o wá àtúntì ya wèrè báyìí ẹ̀rẹ̀ ti gbé lọ sí inú tọ́jú ọpọlọ òfin. tó eléyìí ó fi hàn ọ́ fífi kọ̀tọ́ bẹ́ẹ̀ nìkan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run kó máa fi àwọn èèyàn lọ sí ìfún ọjọ́ nìkan torí ẹ̀ eléyìí àtúnà wa bó ti ṣe jẹ́ àtúnṣe ńlá bó ti ṣe jẹ́ àtúnṣe ńlá èyí tó ti ọwọ́ àwọn alòlùfíà tó ti ọwọ́ wọn wá kọ̀tọ́ kẹ́nìkan kọ́nà àti àwọn èèyàn lọ sí ibi fún ọmọ ẹ̀sìn ìyàtọ̀ sọ́nà ẹ̀sìn mà èyí nínú púpọ̀ nà wọ́n gbà fi tẹ̀sìn fẹ́ẹ́ lómi ìyàtọ̀ sọ́nà. oná ní ká máa tẹ̀ láti mí níbi tó ti sọ tó ti haram di halal káwọn náà ti halal ibi tó ti sọ halal di haram káwọn náà pè ní haram nítorí pé a fẹ́ gbọ́rọ̀ sílẹ̀ sẹ́mi pé a ti sọ lọ lọ́rùn yìí bí ẹ bá ti sàlàyé dáadé. àdìgbọ́n mi kò kẹ̀kẹ́ wọn ni فالجهدة من الأحبار والرهبان ومشايخ الضلال يدخلون في هذا الذم والتوبيخ wọ́n ní àwọn aláìmọ̀kan nínú àwọn àgbà olùmọ̀ àwọn agbèsìgà wọ́lọ́gbà àtàwọn afọ́gbárí ìfò tẹ̀sí táwọn onímọ̀ nínú wọn wọ́n mọ̀ṣẹ́ ìfẹ̀sọ́lá àtàwọn ṣéwù ṣéwù tó ti sì náà bí àwọn sọ̀rí kọ̀ yẹtọ̀ polówó náà fi hà sẹ́ni wọ́n ti wọlé àwọn náà wọnú ìbáwí yìí àwọn náà wọnú ìbáwí àti kanilábùkù yìí. nítorí pé bí títẹ́ sí àwọn Yahudi àti Nasara tí wọ́n sọ àwọn èèyàn ọlọ́run ọba sàlẹ́sà di ọlọ́run tí wọ́n sìn bẹ́ẹ̀ náà lè fi àwọn sọ̀rọ̀ ikọ̀ táwọn náà sọ àwọn èèyàn tí wọ́n mọ̀ kọ́ lọ́run wọ́n lẹ́sà bí wọ́n wọ́n lẹ́sà ti wọ́n. àwọn Nasara àwọn fẹ́ nìkan tọ́lọ̀ ń sà lẹ́sà ọ̀tá tí wọ́n lọ sà lẹ́bìrì sà lẹ́sà oríṣiríṣi pípọ́ lọ sàlẹ́sà sí ọ̀sàlẹ́sà àwọn tó wá sọ wọn lẹni ní wọn sì ọ̀rọ̀ àwọn olùdílé ẹ̀sìn ẹ̀ṣẹ̀ fún àwọn ọ̀dọ́ ìgbà wíjọ́ wà ní ọba wọn náà tọ́ tọ́ba wa ni ẹ báwo wá ní ó lè fi lẹ́sọ̀ fún àwọn ìkọ̀ ọ̀hún sí lẹ́yìn ọ̀rọ̀ àwọn ìkọ̀ sí lẹ́yìn ọ̀rọ̀ ó sọ gbọ́wọ́ lọ́wọ́ tòkòrò omi títún gbogbo yẹn gbọ́dọ̀ ní ṣe lórí ìjẹun ìṣe wù ṣe ṣe yẹn هو الذي يتحكم فيك يتحكم في طريق حياتك وتغييرها اليوم التاريخ في عينك يفكر يشتتو بما يقول دولة يلا ما شيء ọ̀rọ̀ ìdáhùn ọ̀rọ̀ ìdáhùn àti òkú ọlọ́dọ̀ ṣe wù. débi tí tẹlifíṣì wọ̀ débi tí ń bọ̀ fẹ́yàwó wọ́n tún ti fún ṣéwù ṣéwù fún àgbàkà tí obìnrin lára náà kó tó bẹ̀ tọkọ̀kọ̀ rẹ̀ ẹ wò gbàgbà ọlọ́mọdé kọ́ lọ sí owó torí kò lò torí ọ̀rọ̀ ti ti tún bí kò ti tọ̀rí kọ̀ síbẹ̀ o ní mọ̀ ọ́ kàn ti wọ́n pa lánàá wọ́n kàn pa àlọ́ ni bóyá bí wọ́n sá màtí wọ́n lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ àgbọ̀ wà lọ́wọ́ tó ti dára jà tọ̀ nígbà tí àwọn torí kọ̀ yìí nínú náà gbàgbọ́ ibi tí wọ́n máa kó sínú wàhálà tó bá bọ́ sínú làásìkò tó bọ́ sínú ìpájú kọ́ ọmọ pé àwọn ìlú ìjọba wa. ẹ ẹ ẹlòmíì ni wọ́n pèrò àmì ọwọ́ pẹ̀lú sẹ́nà yóò pèrò àmì ọwọ́ pẹ̀lú sẹ́nà ìyẹn ni pé olùgbani nínú gbogbo wọ́n sì ń fìgbà yìí. ẹ̀rí kankan ọlọ́run wá dà. ìwọ tó o lè gbára rẹ lọ́wọ́ ọ̀fẹ́ gbígbẹ́ bá mú ọ̀daràn rẹ wọ́n mú àti ọgbọ́dọ̀ ìyàwó rẹ kọ àga sàárà rẹ mímá fi ọgbára rẹ lọ́wọ́ tí ń ara rẹ lọ́wọ́ lọ bá wèrè náà wèrè yóò náà olùgbàmìlà lọ́wọ́ gbogbo ẹni tá a fún gbàjáre lọ́ba nínú gbogbo òṣòro ìgbà yìí ọlọ́run bá mi fi gbogbo ògbà òní ọlọ́mọrí ònàbà tá a fún gbàjáre lọ́ba ti sì gbà yìí. tọ́ wọ́n sìn wọ́n lẹ́yìn ọlọ́wọ́ lọ́ àrí torí ẹ̀ lẹ́sẹ̀ rí ẹ bá wọ́pọ̀ ọkọ̀ fẹ́ dánù ọkọ̀ fẹ́ láńtẹ̀ wàá mọ̀ kó sọ níbi ọ̀rọ̀ ẹ̀rí jẹ́ ní wọ́n máa fi gbogbo tètè tètè tètè lọ́jà wọ́n tètè kí ni tètè tètè tètè lẹ́nu pọ̀lọ́ kékeré ní kẹsí ẹ̀rí kọ́ta ẹ̀dọ́ ti kú dẹ́gbẹ́ ẹ̀rọ nọ́mbà alẹ́ rẹ̀ ẹ̀ mọ̀bí tó kọ́ wọ́n máa ya fọ́tò rẹ̀ wọ́n ya fọ́tò rẹ̀ yọ àtẹ̀kẹ́ báyìí báwọn kan náà ti ń gbé Jésù kọ́rùn àbẹ̀bẹ̀ kọ́ni kọ́ ya. أعوذ بالله من الشيطان الرجيم ẹlòmíì wọn máa fi mẹwàá wọn ti dání mẹwàá wọn ti dání nígbà tó kọ fẹ́ dànù wọn máa ti dání mọ láti tó lóbi tí ń bẹ dání rẹ tó ọmọ ti ṣe ń bẹ. ẹlòmíì náà abdulkadir jelani abdulkadir jelani abdulkadir jelani wọn kè lání yóò fi kè lání rẹ. kò sí ní kankan tó ṣe sọ̀rọ̀ àrẹ jelani. ìwà àìṣe lẹ́nu àwọn ìjàngbèrè àwọn mùsùlùmí. ẹlòmíì ti náà pe àbá rẹ̀ tuntun wá tóbi jẹ́wò láwùlà ó ti ń tì ìjọba jẹ́lẹ̀ káfíń wá jẹ́wò láwùlà jẹ́wò láwùlà ẹ̀sùn jẹ́wò láwùlà ẹ̀dá pẹ̀lú pọ̀ jẹ́wò láwùlà. <laughs> ẹ̀rí báwọn yẹn ti ṣe bó sọ́lọ̀ máa ń sin nǹkan mí lẹ́yìn ọ̀nà. ẹlòmíì tó bá ṣàtẹ àrẹ wá ti fọ́tò ṣéwù rẹ̀ wájú. mo ń òun ti oti ti ó ti ó ti gbà wọ ọdún ọ ẹjọ́ bára yín débi ẹjọ́ ọ̀rọ̀ yìí ẹ ibi ipò rẹ ipò rẹ wọn ti wọ ọlọ àwọn àtúntẹ ọ ipò òkè tọ àmì rẹ ẹlòmíì wọn ti wọn pọ wọn pọ gbàgbọ wọn ò mọ rárá ẹlòmíì owó sùn pé ah, ẹ wọn á wọn ní ká sàdó àgbàdo kìnnìún mọ àánú tiẹ̀ bẹ́ẹ̀ ni mo tún mo so ní wájú wọ lọ ẹwọ èèyàn tí ò já mọ́ kíkà ẹ kó mo fẹ́ mo tún mo so ní wájú wọ lọ wọ lọ ọ̀rọ̀ tí mẹlẹ yanjú rẹ tó bá jẹ́ pé mo pàtàkì wájú ẹ yanjú ẹ àtẹtánì sẹwọn pé ṣètánì ta ló burú ju wájú Ọlọ́run tó ṣe kàn ọbẹ lọ Ọlọ́run àbí ọgbà ọgbà kíákíá lọ́lọ́run gbà. ọlọ́run ní ìlà yóò fi máa tó orí wọn lọ́wọ́ lọ́wọ́ ìlànà tó tó ti wọ́n di ọ̀rọ̀ ṣe kí nìkan nílẹ̀ mọ̀ ọ́ ọlọ́ni àbá àlọ́ làdìjọ́ náà wọ́n wá ní ọ̀fẹ́ mú ọkùtọ̀ wà wájú ọlọ́ àdúrà gbà á bàbá ti bọ́lọ̀ sọ̀rọ̀ débẹ̀ ó ní wọn lọ bó bá dé mi ni èmi jẹ́ kíkiri ní yọ̀ ọ̀sẹ̀lẹ̀. ẹ ẹ ṣètọ́nì náà lò ìgbà tó bẹ lọ ọlọ́mọba ló gbà lọ àwọn tọ́ba tó tẹ̀ yóò tún ti gbófin yẹ bẹ́ẹ̀ ló kó náà ní ìlú tọ́ba rọrọ sí wa ọ̀bọ̀ tọ́ba tó ti rúró sọ àkókè àtẹ́bí kan ṣe rí ó ní àwọn olùbẹ̀lẹ̀ náà lọ́ọ́ ṣe ń lọ́pọ̀lọpọ̀ kó jẹ́ àmọ́tọ́ bá lẹ́sì Islam kékeré kékeré ń sọ ìníwó ọ̀daràn gbogbo àwọn ẹjọ́ gbẹ́gbẹ́ ìjàpá àdálábà wọn ìníwọ̀n ń tẹ̀ mọ́lẹ̀ tí wọ́n fi ń jàmbá àwọn èèyàn wọ́n tẹ́ lórí mọ́lẹ̀ tó ń ta bá wíwá rọrùn wọn.